àwọn pẹ́ bàbá mo kọ́ fọ ìtàn ìrúfẹ́ ìran mu. ní ìbẹ̀rẹ̀ ayé ọlọ́run dá gbogbo òun rò dá ọ̀run òun rò dá ṣùpà òun rò dá ìràwọ̀. èyí ó dá gbogbo ayé gbogbo igi gbogbo ìràwọ̀ gbogbo ẹyẹ àti gbogbo ẹranko náà ní ìbẹ̀rẹ̀ ó dá ọkùnrin àti obìnrin àkọ́kọ́. gbogbo ọ̀rọ̀ ṣẹ́yìn ṣìyàn iná ran dún láti ṣe gbọ́ràn sí ọlọ́run. ìbẹ́rìn àmọ́ ẹjọ́ kan èṣù ọ̀ ló ṣe olórí gbogbo ẹ̀mí burúkú náà ó kàn mọ́ ṣe gbọ́ràn sí ọlọ́run. ọ̀sán gbọ́ yín èṣù wí á ṣe àìgbọ́ràn sí ọlọ́run. ìbọn ṣàìgbọ́ràn yìí ọ̀sán ìrú òfin ọlọ́run asán ìlànà ọlọ́run. láyìn eléyìí kọ́ gbogbo níyàn ìláyé òrìṣẹ́ ìrìn ọgbọ̀n àìgbọ́ràn èèyàn ọlọ́run ẹsẹ̀ ìjàn sírin nígbà yẹn gbọ́ ọ̀ràn ọlọ́run àrùn. rárá ọlọ́run ẹ jẹ̀hàn síbẹ̀ àánú wọn ti ṣe ọlọ́run ó lẹ́la torí ó mọ̀ pé kọ ìrìn ọgbọ̀n òkùnkùn ibo òkùnkùn ràn rè ibẹ̀ kan ara yìn títí láéláé pẹ̀lú èṣù bẹ́ẹ̀ ni ọlọ́run ẹsẹ̀ ìfẹ́ kan ṣe bá ń bẹ́ẹ̀. bàbá kọ́ ọlọ́run ṣe ń ṣe nígbà kan ọmọ ọmọràn kábẹ́ níbọ̀ ọlọ́run ti fi torí ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. bẹ́ẹ̀ ni bàbá mọ̀mọ́ torí ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ àṣẹ́mu ọmọ nìkan ṣoṣo ń òbí a ó ló bá gbàgbọ́ ẹni parun àmọ́ a ní iye ní lópin. ṣéun yé mu ọmọ dáadáa ọmọ ọlọ́run rá ayé yìí láti àádọ́ láàrin oníyànnà yìí bó idọ láàrin ọ̀ni náà èdò bí ọba tàbí ọlọ́rọ̀ lẹ̀ lákàn ènìyàn kan ó sẹ́ ń jìyà bó níyàn náà ṣe jìyà àmọ́ èdè ṣẹ̀bi tó níyàn náà ní ìparí gbogbo rin ó sẹ́ ń jí ọ̀tá rin náà kàn mọ́ igi àgbélébù níbo kú sí. ó jẹ́ ọkàn mọ́ àgbélébù láti ṣètùtù gbogbo ẹ̀ṣẹ̀ rà torí náà ọlọ́ba gbàgbọ́ ẹni parun a máa ní iye èlòpin. káyì pé iye yẹn lópin bàbá. bẹ́ẹ̀rin ọmọ ibo òkú tán bẹ́ẹ̀rin ìjọ kẹtàrin náà rò ti jí. nígbà ka ojú hàn pé ikú ṣebi ti pọnà fúnkọ́ ti gba jésù gbọ́ pọnà ikú ìsísílẹ̀ sọ̀rùn lọ́dọ̀ jésù torí ọlọ́ba gba jésù bí olùgbàlà rìn oní ẹ̀mí jésù nínú ọkàn rìn ú ọ̀npẹ̀rán bàbá kọ́ńgé gba ọmọ ọlọ́run gbọ́ ńkọ́rán. ní ti kọ̀ka pọ́nà ikú sísílẹ̀ sí ọrùn apàdì níbọn tí a jìyà títí láéláé ọlọ́run fi ọlọ́bámọ́gbà jésù gbọ́ ẹnì ní iye àmọ́ ìbínú ọlọ́run á lórírin títí láéláé torí eléyìí aláti wí sí gbogbo ọní náà torí kan ó gba jésù gbọ́